tí Gistlover fi post evidence àbí ṣe rí evidence rí lọ́dọ̀ lover. when Fola came ó lóun kọ́ nídìí owó òun kò sọ pé òun nídìí ìrànlọ́wọ́ ni ẹ má bully Lizzy ẹ má bully Lati ẹ má bully anybody owó tán sẹ́ǹdì gbogbo nǹkan ton sẹ́ǹdì tóòtọ́ náà fún mi so báwo ni mr lawal tí ó ṣẹ̀ tí ó rò àti lizzy tí ó ṣẹ̀ tí ó rò báwo ni mr lawal ṣe jígolo tí lizzy ṣe wá di olè dúmọ̀tà ibẹ̀ là ń lọ yìí ṣe mọ̀ pé òun mọ̀ wípé gíslọ́fà tóun bá ta náà lòun bá ro ẹjọ́ sọjá máa gbọ́ lọ. nǹkan tó ṣe tó ń ṣe mí nísìnyí ni pé mi ò ní mo fẹ́ mo fẹ́ kẹ̀ dà mí kẹ̀ ṣàbòsí mi torí mo ní ọkàn mi ò fẹ́ kọ́ lo ọwọ́ agbára àbí kọ́ lo ọkọ̀ àbí kọ́ lo ọkàn kọ́ lo fún mi mo èmi náà ní àwọn evidence lọ́wọ́ mo ní àwọn nǹkan oríṣiríṣi tó wà lórí fóònù mo ní lọ́wọ́ tẹ bá fẹ́. evidence be new to Mr. Lawal Nigerian government in as much tí ẹ bá investigate kéèsì yìí ó lóun ní àwọn ẹ̀rí lọ́wọ́ àwọn new to Mr. Lawal àtàwọn voice note to Mr. Lawal ó dẹ̀ sọ fún wa ó ní ẹ má bully Lizzy ẹ má bully anybody ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ mo fẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ corona inquest ọjọ́ tó kù ò pẹ́ mọ́ mo fẹ́ kẹ́ ẹ máa rí gbogbo strategies wọ́n fẹ́ fi distract wa mo fẹ́ refresh brain wa mo ṣe ń refresh brain wa ẹ má gbàgbé California Paradise City pẹ̀lú California luxury villa fifty percent discount ọ̀pọ̀ ṣùkẹ́rẹ́ bàdí ẹja máa gbọ́dọ̀. ẹ kì í sọ̀rọ̀ if you want me to say anything mo ready màá sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ màá sọ everything fún yín àwọn nǹkan tí mò ń go through màá sọ fún yín. ó wá ní tán bá ti lè bo àṣírí òun tán bá ti lè tọ́jú òun tó jẹ́ pé tọ́lọ́pàá bá ti fẹ́ gbé òun pé kóun wá sọ òtítọ́ tóun ò dẹ̀ lẹ́rìí lọ́wọ́ ẹ máa rẹ́dí àti ràn òun lọ́wọ́ o tẹ bá ti mọ̀ pé ẹ lè protect òun òun ò ní fẹ́ kán lu ọwọ́ agbára láti lè rí ìdí ọ̀rọ̀ tóun fẹ́ gbélé yìí tẹ́ bá ti mọ̀ pé lè protect òun òun ní àwọn núdù Mr Lawal àti voice note yẹn lọ́wọ́ tóun àgbé fún yín kẹ́ fi ṣiṣẹ́ tẹ́ fẹ́ ṣe mo ní ti tèmi ó ṣáìdì mi o mo ní kẹ́ máa lọ fún Lizzy kẹ̀dẹ̀ máa lọ fún Lawal but tẹ́ bá ti promise mi pé máa protect mi núdù Lawal wà lọ́wọ́ mi voice note yẹn wà ṣé Lizzy Anjorin nǹkan wà tí màá sọ nípa gbogbo ẹ̀ ó ti yẹ yín sọ fún yín reason tí mo fi jáde tí mo fi ní mo need help màá sọ if you want me to say it tí ọ̀rọ̀ bá ti tó dún ṣùṣù fura máa là mi ò fẹ́ sọ̀rọ̀. ẹ rí i pé bọ́rọ̀ ṣe ń kọ lẹ́nu ọ̀rọ̀ tán kó sí lẹ́nu ó ń sọ òtítọ́ bẹ́ẹ̀ ó ní àṣírí lọ́wọ́ ta náà tó ra fóònù fún Fọlá láti rẹ́kọ́ọ̀dì ìhòòhò Mr. Lawal who is the person ta lẹni náà tó fún Mr Lawal ní stigma láì mọ̀yìn rí talẹ́ni náà tó kígbe olè lè Lizzy Anjorin lórí nínú Èkó Dùmátà gbogbo ẹ̀ máa gbọ́ lẹ́nìí pẹ̀lú ẹ̀rí I want you to learn I am not playing this show over and over I am playing it over and over láti lè jẹ́ kẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́ délé bá mọ́rú iṣẹ́ tí Gistlover ń ṣe ẹ sábọ̀ ìwọ ló pè mí níjà ó ní pé ara ń ta wá báwo lára ṣe máa ta mí ọmọ èèyàn kan lọ skul àbọ̀ ọmọ èèyàn kan ṣe nǹkan kan ṣẹ́yìn nìkan lẹ wà ní indọ́sítírì ni àbẹ́yìn nìkan lẹ wà lórí social media mò ń fàsìkò itú àṣírí yín pé ẹ̀ ń gaslight ẹ̀ ń subject àwọn ọmọ wa orúkọ wa àti iṣẹ́ wa sí búlì ń tá àmọ̀ nípa ẹ̀ mo dẹ̀ ń tú àṣírí síkírìtì yín torí fọ́tò tẹ lọ yà yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Lizzy until ìgbà sọ pé o lè dùn lọ́ndà comment section yìí ló wá ní nǹkan kan ṣe pẹ̀lú mi tí mo dẹ̀ máa tú àṣírí yín fáráyé bẹ́ẹ̀ ṣe ń work bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń ba tèèyàn jẹ́ tẹ̀ ń borúkọ àwọn èèyàn jẹ́ tẹ̀ ń pa àwọn èèyàn dànù ẹja máa gbọ́ lọ. àtẹ̀lẹ́ pé ok let me just pé bí wọ́n lè rí help but now anything you want me to say. but now any anything you want me to say gbogbo irọ́ tẹ bá fẹ́ kí n pamọ́ láti gbogbo irọ́ tẹ bá fẹ́ kí n pamọ́ Lizzy ó dìdí push ẹ̀ sí wa ni now anything you want me to say because tẹ́yìn bá ṣáà ti promise mi pé tọ́lọ́pàá bá ti ń gbé mi o ẹ wá máa yọ mí sílẹ̀ ẹ máa gbọ́. mo ń ṣẹlẹ̀ mo ní èmi náà ní evidence tí mo lè tí mo lè tí mo lè prove jáde pọ́kẹ́ bó ṣe ń lọ nìyí. ó lóun ní evidence bí ìhòòhò Mr. Lawal bí àwọn voice note kan tí mo máa gbé wá nísìn tẹ́ máa gbọ́. tàṣẹ rí nǹkan tí mo rí nísìn. so ẹ jẹ́ kí n gbé yín débi ẹ máa bọ̀ bí irú àwọn evidence wo ni Fọlá ní tó fẹ́ gbé wá torí mo ṣe máa padà o sí wọ́n tó ṣépè yẹn ẹ rántí adúrò èpè tí dọ̀kásì ṣe ẹ jẹ́ ká play lè ẹ jẹ́ ká play lè lára ẹ̀ ní ilé mo ṣẹ̀ṣẹ̀ play lè ẹja tuntun play. Abdulateef ayé ẹ ti bàjẹ́ ọlá. ẹ má gbàgbé pé wọ́n ṣọdún èpè fọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó tara Fọlá jáde àti Gistlover àti gbogbo àwọn tó tẹ̀lé Fọlá gbogbo àwọn tí fọlá ń gbèjà àtàwọn tó ń gbèjà fọlá ẹ má gbàgbé kán ṣọdún ìpè fún wọn for good four years ẹ má gbàgbé àwọn alárànbarà ìpè àti irọ́ látàrí wípé èèyàn ń ṣoore ẹ jágbó ilé. kúkú go hawk transformer kó kúkú para ẹ kí ni ìwúlò ẹ láyé. màtíríà tó sọ fún wọn pé tí wọn bá lè protect òun òun á fún wọn màtíríà yẹn la fẹ́ gbọ́ ẹ̀ ẹja máa gbọ́ lọ. Lateef làwà jọ kí ni purpose kí ni the reason tó fi wà nílé ayé ó wà nílé ayé kí ni wúlò ẹ̀ ṣé bó o bá kú ṣé kò bẹ̀ ta kúkú lọ parẹ́ lọ ra okùn o ikú bóyá jẹ̀sìn lọ jẹ́ fi hàn ó rèé soríro eléyìí báyìí bó ṣe wà ó gùn ó tíìkì dáadáa irú okùn yìí ó tíìkì dáadáa àwọn ẹgbẹ́ ẹ̀. bí Lizzy Anjorin ṣe ń kọ yín kẹ́ ẹ wá máa kọ́lé dọ́kàsì ń kọ́ wa bá a ṣe lè para wa àwa ò dẹ̀ ní í kú dọ́kàsì àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ ló máa fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ jẹ́ á máa wò ó jàre bí dọ́kàsì ṣe ń kọyàn. fast track kìíní o kò sí pé kìíní o ìrìnà yóò ṣe o. Hmm. lórí national life àwọn màtíríà tán fún ló wà bí o. tán bá ti só báyìí material ti Fọlá provide. size ọrùn lè jù báyìí lọ. yẹn o báwo ni size ọrùn ẹ ṣe rí. kéèké ebó bá kú tó bá ti so báyìí. Ah, ok. ó wàá ti bọ̀rùn. ẹ. sórí tó bá ti ti bọ̀rùn báyìí fún ẹni ò parẹ́ kó kú dànù. Ah. ó wàá mú ilé. ibi òkè. làwà. ibi òkè. ó wàá mú ó wàá so mókè. Hmm. ó dẹ̀. Eh? kí ló dé làwa lọ ilé ló lọ tààràrà làwa àrèlé o ilé ló lọ tààràrà abdulateef bó bá dọrùn kó bá ń kí bàbá kẹ́mi bó bá débẹ̀ kí ni ìwúlò lórí burúkú rẹ. kí ni Lizzy Anjorin ń kọ́ yín mo kọ́ yín bó ṣe múra mo kọ́ yín pé kẹ́ wá kọ́lé kẹ́ wá ralẹ̀ mo kọ́ yín wípé tó bá ṣeé ṣe tẹ́kọ̀ọ́ bá di síìtì tẹ́kọ̀ọ́ bá di tèkó bá di nation lénìí tá a bá dá dúró bí UK ṣe dá dúró níbo ìwọ máa wà pè mí kó ra California Paradise City ẹjẹ́ a máa gbádùn bọ́n ṣe ń kọ́ èèyàn ẹni tí ò ṣe Fọlá tí ò ẹ má gbàgbé pé Fọlá sọ nínú voice note tí Gistlover ò release Fẹ́mi àti yín dọ̀la wípé tó bá ti promise òun wọ́n máa protect òun kán sọ gbogbo nǹkan fún òun òun á máa ṣe mo gbọ́. Hmm. kí ni ìwúlò olórí burúkú rẹ hmm. Hmm. admin admin admin kí ni ìwúlò olórí burúkú rẹ jọ ìgbà tó o kù o ní ìwúlẹ̀ kò sí nǹkan ṣe o kò sí bẹ́nẹ́fìtì kankan tó ń bẹ́nẹ́fìtì lára ẹ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀ rẹ máa lọ Abdulateef Lará máa lọ. ṣé ẹ̀ṣẹ̀ tí Fọlá sọ ń sìn mo lérò pé Fọlá ní pé ẹ má bú Lizzy àbí ẹ má bú Lizzy ẹ má búlì anybody gbogbo kinní tán sọ ìtótọ́ náà fún mi àmọ́ mo ní àwọn ẹ̀rí kan lọ́wọ́ tẹ bá ti promise mi pé máa protect mi màá gbé ẹ̀rí yẹn fún yín gbogbo ohun tẹ bá dẹ̀ ní kí n sọ màá máa sọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀ṣẹ̀ tí Mr. Lawal ṣe orí àlọ́ náà wá pé ah tí bá lọ lọ tó bá lọ rìkọ́ọ̀dù mi òun fẹ́ máa lá òkè wọ́n sọ̀rọ̀ ń mọ́ ọ̀rẹ́ Mr. Lawal tó ń sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ gbóhùn ẹ̀ dáadáa torí mo fẹ́ gbé èèyàn kan wá nísìnyí ọ̀rẹ́ Mr Lawal tó ń sọ̀rọ̀ yìí gangan ọ̀rẹ́ Mr Lawal tó ń sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ Mr Lawal tó ń sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó ọ̀rẹ́ Mr Lawal tó ń sọ̀rọ̀ yìí ìyàwó ẹ̀ lọ̀rọ̀ Fọlá nǹkan tó ń ṣe fún mi ẹ jẹ́ kí n fi hàn ẹ wọ́n pé màmá mú receipt lẹ̀ ẹ pé màmá mú receipt wá àwọn dẹ̀ náà ń fún mi ní receipt kí lẹ rí ṣé kí n yọ fóònù face of Kafaya the blackmailer who remove who removed Lizzy Anjorin hijab now at large she lives in Apatira ẹni tó yọ nìkọ́ọ̀bù lójú mi tó pariwo lè pé mo wá jígòdò òun lélẹ̀ ọ̀rẹ́ Fọlá tímọ́tímọ́ ìyàwó ilé ọ̀rẹ́ Mr Lawal tó ń sọ̀rọ̀ yìí ni ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ọkọ ẹ fẹ́ sọ hmm, ó máa yé yín sìn ṣebí mo ní pé kẹ́ ẹ gbọ́n ẹ rò pé Lizzy ń pariwo ni ẹ rò pé Lizzy ń jà má tó fún yín mo ṣe operate ẹ̀yin ni kẹ́ ẹ ní sùúrù fèmí ṣé ní gbogbo ìtàn ṣe ní Facebook yẹn distraction ni gbogbo nǹkan tó ń ṣe yẹn mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ now ọkọ lady yẹn ló fẹ́ sọ̀rọ̀ yìí wọ́n ní òkè jẹ́ kébì tèmi lọ ayé tó máa fà mí láṣọ ya orí ti bá wọlé tó bá ní mo wá rí ipò ń kọ́. Ah. Mr. Lawal ń sọ fún rẹ̀ ọmọ yẹn tó o bá lọ tó bá lọ rèpù òun ẹ mọ̀ pé olè òní jàgbà kó má ṣe lójú fìrí mo sọ fún yín níjọ́ kan mo ní ẹ máa ṣe dáadáa sáwọn ọkọ yín ọkọ yín mu àlè tó lè pa yín mo sọ fún yín ṣe rántí mo ní ọkọ lé yín mu àlè tó lè pa yín tẹ́yìn bá ti ń ṣe dáadáa tó bá jọkùnrin tá a sí yín a máa yẹra ṣùgbọ́n èmi ọlọ́rọ̀ abetí dídi èmi ò kúkú mọ̀ pé Fọlá ń ẹ̀mí mi mi ò mọ̀ pé ó ti bọ́ sọ́wọ́ gist lover èmi kọ̀ rò pé ah ọmọ ta ti ń assist látọ̀gún ọdún èmi ò mọ̀ pé Fọlá ti bá gist lover ṣe ìṣẹ́pọ̀ ẹ jẹ́ ká máa gbóhùn ọ̀rẹ́ Mr. Lawal yẹn lọ ìyàwó ilé ẹ̀ ló ṣiṣọ́ lójú mi láàrin ìdùnmọ̀ta tó pariwo lè. DPP Lagos State wọ́n ní kí wọ́n lọ yọ kéèsì kúrò ní kóòtù nítorí pé lady yìí jẹ́wọ́ fún èèyàn kan tí àwọn ọlọ́pàá dẹ̀ track nínú conversation pé tòótọ́ òun lòun ṣì ìjáàbù lórí mi tóun dẹ̀ pariwo lèlé mi lórí lọ́jọ́ tí Gistlover ti rí kinní yẹn ni wọ́n ti lọ bá DPP Lagos State DPP Lagos State wọ́n wá yọ kéèsì yẹn kúrò ní court all I want is I want Idumata case to be back and I want Nigerian police to investigate Fola not because of anything ta ló ra fóònù fún Fọlá ta ló sọ fún Fọlá kó lọ rìkọ́dù voice àti ìhòòhò Mr Lawal kí ni Fọlá ń ṣe nínú ìdúmàtà lọ́jọ́ tán ṣí mi tí wọ́n pè mí ní olè ṣé kẹ́sì ti ń so Nigerian police and the judiciary system won't compromise crime for For àti gist lover for reason best known to them ní tó ń gbé wa wá nìyẹn tá a dẹ̀ mọ next victim Mohbad ti lọ nísìn àmẹ́ni tó kàn ìyá àbèjì ti lọ àmẹ́ni tó kàn the next victim could be you could be you could be your children why is the judiciary system who are they protecting why do they have to remove Idumata case ẹ jẹ́ ká máa gbọ́ ẹ kúkú rí time and date òkè ń parọ́ ẹ ṣáà rí lady yẹn sá lọ òun ló pariwo olè òun ló sọ̀rọ̀ gold òun ló lọ pa àwọn èèyàn wá pẹ̀lú pẹ̀lú bọ̀bọ̀ tó tajà fún mi bọ̀bọ̀ tó tajà fún mi ṣọ́ọ̀bù ẹ̀rẹ́ ṣọ́ọ̀bù lady ilé lẹ́yìn ṣọ́ọ̀bù kótópókótópó ni o lédì yìí ló ṣí aṣọ lójú mi fọláṣadé sàríù dẹ̀ wà nínú ọjà dúmàtà lọ́jọ́ tán ṣí aṣọ lójú mi wọ́n dẹ̀ máa máa play nǹkan o until tẹ́ ẹ bá gbọ́ tèmi tẹ́ ẹ bá gbọ́ tèmi èmi ò ní gbọ́ ti ní. because we don't know the next victim. ẹ máa farabalẹ̀ gbọ́ o ẹ̀ṣẹ̀ tí wọ́n ní mo ṣẹ̀ o ẹ máa gbọ́. lóòótọ́ mọ̀ ni wọ́n jẹ́ wọ́n tiẹ̀ lọ́jọ́ yẹn lọ́wọ́ sẹ́ẹ̀ wàhálà ìtàláìsàn mo fi máa yìí sọ pé wàláhì tàláì òun fi ọmọ tí wúmà tó pariwo lè lé mi lórí nínú ọjà ó lóun fọmọ wúmà yẹn búra ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ máa yóò sọ pé wàláhì ẹ jẹ́ ń ra gba sẹ́yìn kẹgbọ́ ẹ máa gbọ́. lọ́jọ́ yẹn lọ́wọ́ sẹ́ẹ̀ wàláhì tàláì sọ mo fi ọmọ tí mo bí búra ó lóun lọ fẹ́ lọ tó kọ́ sọ̀ yẹn sí kí lọ bóun gbóyún àlàtí fana kí bóun fi bẹ̀ kí lọ bóun kó seven hundred thousand yìí fún òun àti Lizzy yọ sọ̀rọ̀ nípa ẹ̀. lára oore tí mo ṣe fún Fọlá tí Fọlá fi ń bẹ Gistlover pé má bùlí Lizzy aláàánú mi ni Lizzy bọ̀ nítorí pé Gistlover ó ní personal vendetta pẹ̀lú mi for very long time These are types of evidence that Nigerian police failed to investigate. Lára àwọn tó tara tèmi sí Fọlá ní dáadáa rèé tí mò ń ṣe ní dáadáa fún Fọlá àtàwọn ọmọ ẹ̀ àmọ́ kí ni Fọlá fi san mí sọjí sọdún èpè títí sọjí tí wọ́n dà pósí fáwọn ọmọ Fọlá láì ṣe ọmọ mi dọ́kàsì ṣọdún èpè títí fáwọn ọmọ ẹ̀ àtàwọn ọmọ fọlá láì ṣe ọmọ mi ẹ sábọ̀dù ṣọdún èpè títí fáwọn ọmọ ẹ̀ láì ṣe ọmọ mi mi ò kí ń ṣe wèrè o mo dẹ̀ níṣẹ́ lọ́wọ́ and you all know me to be a very busy woman àfi tẹ́ ẹ bá fẹ́ ṣe ọlọ́run n tó bá wá mú mi tí mò ń sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ṣe ti gbọ́ now ẹ jẹ́ ká tún gbóhùn máà yìí tó ń sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká tún gbọ́ conversation ẹ̀ pẹ̀lú Fọlá ẹ jẹ́ ká gbọ́ conversation ẹ̀ pẹ̀lú Fọlá. good evening sir. Um, oh, what's it, sir? hello sir. yàrá sir. sir ẹ kọ́ ọ̀rẹ́ sir. àbóhùn máa yẹn kọ́ rèé ẹ máa gbọ́ lọ. sir. ẹ kọ́ ọ̀rẹ́. yes sir. ọkọ̀ yìí gan ló ṣe pè mí sáńsì. níbo lẹ wà ṣèwé wà ń bẹ̀ as a muslim man mr lawal tó bá yan àlè wọ́n lè àdírẹ́sì ẹ̀ pé ìyàwó ẹ̀ ṣé mọ̀ pé Gistlover sọ fún wa wípé mr lawal fẹ́ fọlá and up till now àti rí ẹni ẹ̀rí ló yìgì fọ́tò tí fọlá ń spread sórí social media fọ́tò fọ́tò shoot ni no yigi, no customary anything kò sígbéyàwó kankan àsàtìgbà tí mr lawal meet fọlá wọ́n níyàwó méjì nílé wọ́n kọ́ mí tẹ̀ bọ́n ṣe mí tì mí bí mi sàlàwà ṣe ràn mí lọ́wọ́ ń gbà yẹn wọ́n ń ràn lọ́wọ́ as a single mother. ẹ jẹ́ ká gbọ́ conversation Mr. Lawal àti ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó bẹ̀ sí wa lọ́jọ́ wedding pẹ̀lú Fọlá ẹ má gbàgbé pọ̀ rẹ̀ Mr. Lawal ìyàwó ilé ẹ̀ lẹni tó ṣí aṣọ lójú mi tó ní mo wá jalè nínú ìdùnmọ́ta Fọlá dẹ̀ wà níbẹ̀ níbẹ̀ lọ́jọ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ conversation rẹ Mr. Lawal pẹ̀lú Fọlá wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wa inú ilé báyìí la ṣe ní gbé ẹ jẹ́ ká lè sẹ̀sẹ̀. hòtẹ́ẹ̀lì ni wà. Ah, ẹ tí lọ síbi bẹ́ẹ̀ dọ̀rẹ́ yín kí lẹ́yìn. ẹ rí i pé Fọlá wà wé ẹ pé aláàjì ń ṣe bẹ́ẹ̀ dé lọ́jọ́ yẹn àjà àta àní problem everywhere was peaceful mi ò mọ tí mo gbà lọ́wọ́ Gistlover ẹ ṣáà rí tó bá pé ó ní iṣu pẹ̀lú wa níbí báyìí ẹ ṣáà máa máa gbọ́ she was very much aware pé ọjọ́ birthday Mr. Lawal lélẹ́yìí she was very very aware ẹ jẹ́ ká gbọ́ conversation ẹ ẹ jẹ́ ká gbọ́ ó yẹ kí n ti lọ but nǹkan kan dún lẹ́sẹ̀ mọ́tò mi òun náà wá sọ pé òun sáré lọ ra nǹkan fún òun padà bọ̀ máa tó bá dé kó pè mí òun ló pè mí sí pé òun ti jẹ́ kí n máa bọ̀ ní ìdẹ́lí by this time ibi bẹ́ẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ wọ́n jìnnà ju tèmi ah. bẹ́ẹ̀ ṣọ́ọ̀nà mi bẹ́ẹ̀ ti jìnnà jù. ẹ rí i pé ọ̀rẹ́ Mr Lawal àti Fọláṣadé Sàríyù àti ìyàwó ọ̀rẹ́ ẹ̀ tó ṣe aṣọ lójú mi nínú ọjà tó ní mo wá jalè ẹ rí wípé everything was going smoothly láàárín gbogbo family mo fẹ́ kẹ́ máa connect dot yẹn pẹ̀lú Aloba's family mo fẹ́ kẹ́ máa connect yẹn ẹ máa gbọ́n wìrìwìrì lénìí ẹ̀rọ ayé máa bà yín mo ti play àwọn kan rí bọ́ mi tí ì play ẹ̀ kò tí ì kí ì báyìí torí gbogbo ẹ̀ṣẹ̀ hàn fóòdì sí yín ni ó ṣe hàn fóòdì gbogbo ẹ̀ṣẹ̀ ń rí àṣírí ni kò yé yín tẹ́lẹ̀ so ẹ jẹ́ ká máa gbọ́ conversation ọ̀rẹ́ Mr Lawal tí ìyàwó ẹ̀ ṣe aṣọ lójú mi nínú ọjà pé mo wá jalè àti Fọlá tó tún béèrè lọ́wọ́ ọ̀rẹ́ Mr Lawal pé ẹ tí ì lọ bí bẹ́ẹ̀ dé ni ẹ rí i pé níbí báyìí kò síjà kò síta kò sí wàhálà àṣàdìgbà tí Fọlá tó lọ bá gíslọ́và tó lóun nídìí owó ó ní ẹ má bulí Lizzie aláàánú òun ni ẹ má bulí anybody owó tán fi hàn yín yìí tó tọ́nà fún òun àmọ́ torí Gistlover fẹ́ fún Mr Lawal ní stigma jigolo ó fẹ́ fún ní stigma jigolo kẹ́ ẹ lè bá rò pé jigolo ni Lizzy lọ fẹ́ lẹ́yìn tó lo Fọlá tán ó tún wá mú ọ̀rẹ́ Fọlá tó jẹ́ ìyàwó ilé ọ̀rẹ́ Mr Lawal tó best Mr Lawal lọ́jọ́ wedding wa ó tún wá ní kó ṣe aṣọ lórí mi nínú ọjà pé kó ní mo wá jí gold ẹ máa gbọ́ conversation Mr. Lawal ọ̀rẹ́ Mr. Lawal tímọ́tímọ́ àti Fọlá Sàríyù ẹ jẹ́ àgbọ̀. òun gẹ́gẹ́ sọ mi pé mi ìtọ́jú ẹ̀kí mọ́ wa o ẹ mọ ọkọ sísè ni àti lọbẹ ẹdẹ rí báyìí sísè fọlù kìlọ ó dọ. ẹ lọbẹ náà ni. Ah, ẹ ẹ ti máa lọ aago mélòó lè mi tó dé. Ah, ilé pọ̀ tẹ̀ máa ṣé ó ní ìdúyẹ́ náà. àádọ́ òní jẹ́ o. <laughs> ẹ jọ ǹjẹ́ Fọlá sọ̀rọ̀ bí ẹni tó ń bínú àbí tẹ́bi ń pa àbí ẹni tí Lizzy Anjorin ṣẹ̀ àbí ṣé Fọlá sọ̀rọ̀ báyìí pé nǹkan kan ń àbí everything was going smoothly ẹja máa gbọ́ lára material tó lóun níre òun máa fún gist lover tó bá ti lè protect òun gbogbo irọ́ tó bá fẹ́ kóun pa lórí àwọn voice note yìí gbogbo ẹ̀ pátápátá lòun máa deliver ẹja gbọ́. <laughs> Alaji. ọ̀rẹ́ mr lawal tó bẹ́ẹ̀ sí wa lọ́jọ́ wedding ó ní pé ṣan fẹ́ kán gbókú òun lójú wíńdò ẹ wo bọ́ọ̀rẹ́ mr lawal tíyàwó ẹ̀ ṣe aṣọ lójú mi ẹ wo bọ́n ṣe ń fi mr lawal tó ń sáré àti la everybody ẹ wo bọ́n ṣe fi ń ṣẹ̀ sí i tó wá ń ro tó ń ro ikú sí tó ń retí ọjọ́ tó tẹ̀ ẹ́ máa kú kán lè gbé ọ̀tẹ̀ ẹ̀ jáde lójú wíńdò ìwọ tó gbé ẹbí sórí ìwọ tó gbé ara sórí ìwọ tó gbé ọ̀rẹ́ ẹ sórí tí wo ò lè jẹ àfi bá jẹ wá kẹ́kọ̀ọ́ I can't get over all this until Nigerian government do the right thing ẹ hey, imagine tí ò bá sí ọlọ́run torí ẹni ẹjọ́ ẹni tó bá fẹ́ bá mi jẹ ọjọ́ bá mi jà are you telling me wípé tó bá jẹ́ pé gist lover ò tètè jáde fún mi are you telling me wípé wọn ò lè pa Mr. Lawal sí mi lọ́rùn pẹ̀lú conversation tẹ́ ń gbọ́ yìí láì ṣe láì mọ̀ ọ̀rẹ́ Mr. Lawal tó ń sọ̀rọ̀ yìí ó mọ̀gbà tí mi ò nílé lórí tí Mr. Lawal kọ́lé fún mi kò kọ́lé fún mi bò ó gbalé fún mi sí Kòròdú. ọ̀rẹ́ Mr. Lawal yìí Kòrédé máa bọ̀ lọ́fíìsì ọ́fíìsì ọ́fíìsì <coughs> ọ́fíìsì ọ̀rẹ́ Mr. Lawal mọ̀gbà tí mi ò ní mọ́tò lẹ́sẹ̀ tí Mr. Lawal ń já tíárọ̀bà fún mi ọ̀rẹ́ Mr Lawal yìí wọ́n ti jọ wà tipẹ́ á ti lé ní forty to forty five years tó ti jọ wà ẹ wo bọ́n ṣe dá yẹ̀yẹ́ Mr Lawal lẹ̀ pẹ̀lú Fọlá ẹ wá rí wípé innocent soul làwa méjèèjì àwa ò mọ̀ pé Fọlá ó ń plan nǹkan báyìí fún wa lẹ́yìn. gbogbo àwọn tó ń bú mi dà ibo náà sá lọ kí ló dé tẹ ṣe wá sá lọ ẹ dúró kẹ wá gbọ́rọ̀ mo sọ fún yín pé òtítọ́ ni mo gbé dání ó máa háàdì kẹ tó lè rí mi mú kọ́ lọ má mú mi káyé má mú mi ò ṣẹ̀yìn jẹ́jẹ́ mi ni mo ń lọ ẹ jẹ́ n tún gbábẹ̀ yẹn sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ gbọ́. àádọ́ ò ní jẹ́ o <laughs> ẹ máa ń rántí ọ̀dà. <laughs> nǹkan fún òun padà bọ̀ máa tó bá dé kó pè mí òun ló pè mí sí pé òun ti dé kí máa bọ̀ ní ìdẹ́lé by this time yìí bẹ́ẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ wọ́n jìnnà ju tèmi ìbẹ̀rẹ̀ ah. wọn ṣọ̀nà mi bẹ́ẹ̀ ti jìnnà jù. báàlẹ̀ ẹ máa ṣe ẹ máa. òun gẹ́gẹ́ sọ mi pé mi ìtọ́ bẹ́ẹ̀ kí mọ̀ wá o ẹ máa bọ́ sísè ni àti lọ bẹ̀rẹ̀ dẹ̀rẹ̀ by this time fọ́ọ̀rù kùlọ̀ kó lọ. ẹ lọ bẹ̀ náà ni. Ah, ẹ ẹ ti máa lọ aago mélòó lè mi tó dé. Ah, ilé pọ̀ tẹ̀ wọn àtùnà ṣé ó ní ìdìyẹ́ dẹ̀ wọn. àádọ́ òní jẹ́ o. Fọlá ń fi ọ̀tá Mr. Lawal ṣẹ̀sín. Fọlá ó ń fi ọ̀tá Mr. Lawal tó ń sáré kójú má tì í. Fọlá àtọ̀rẹ́ Mr. Lawal. Àwọn méjèèjì yìí mo fi àlùkùrẹ́ àní búra mo fi lè ọ̀gẹ́rẹ́ búra àwọn méjèèjì tó ń sọ̀rọ̀ yìí gbogbo eré tàlàjì ń sáláyé ẹ̀ kójú má ti àwọn méjèèjì yìí ni ìyàwó ilé ọkùnrin yìí ló ṣe aṣọ lójú mi láàrin ìdúmọ̀tà tó pè mí lólè àwọn tí Gistlover and protect rí ẹ já máa gbọ́ lọ. aláàjì ọlọ́run jẹ́ ọlọ́run jẹ́ ká rí rẹ̀. alájẹ yín rò bẹ́ẹ̀ ọ̀rẹ́ yín ò rí rò bẹ́ẹ̀ ọlọ́run aṣọ àmì ẹ. ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ títí aago. ǹjẹ́ fọlá bá mi jà ń bí ǹjẹ́ fọlá sọ pé bí ń pa òun bí ǹjẹ́ fọlá ti ẹ̀ sọ̀rọ̀ bíi ká ní pé èmi lọ tá ẹ̀ ẹ́ ìbílẹ̀ tí màá gbọ́n jágbọ́. ó eleven ẹ̀ẹ́dẹ̀ padà dé. ẹ tó fẹ́ wo àmàlà mi lórí social media. ẹ jẹ́ ká rí ẹ jẹ́ ká rí ìyẹn tó lọ́wọ́. ṣe rí i pé gbogbo àmàlà tá à ń rò lórí social media a fi ń pákéjì dọ́kúmẹ́ǹtì tá a lè fi ran Fọlá àtàwọn ọmọ ẹ̀ lọ́wọ́ gbogbo paparazzi tẹ̀rí tá à ń ṣe lẹ́yìn wedding yẹn gbogbo àmàlà wọn jẹun lórí tébù àfi ń perfect dọ́kúmẹ́ǹtì aláàjì ọ̀rẹ́ wọn tó ń sọ̀rọ̀ yìí àti fọlá àtàwọn ọmọ fọlá àṣẹ gbogbo eré táwa ń sá aṣọ́tọ̀ ní nǹkan táwọn ń ṣe. ẹ wo bẹ́ẹ̀rin ṣe ń bọ́ lẹ́nu fọlá ẹ wo bí fọlá àti ọ̀rẹ́ Mr. Lawal ṣe ń rẹ́rìn-ín for the fact wípé ìyàwó lè máa yìí ló tún wá ṣe aṣọ lójú mi tó wá pariwo olè pé mo wá jí gold má bá wọn dá sọ̀rọ̀ tó o mọ̀ lórí social media má bá wọn mi ò wà jobless débi pé màá wọ obsess àbí màá stock èèyàn mo ti busy jù máà tó ń sọ̀rọ̀ yìí ìyàwó ilé ẹ̀ ló ṣe aṣọ lójú mi ó dẹ̀ ní conventional statement ó sẹ̀ndí fọ́tò mi séèyàn kan pé kán bóun ṣe kọ́lọ́pàá má mú un ẹni yẹn ní kí ló ṣẹlẹ̀ ó ní òun lòún ṣe aṣọ lórí mi òun lòún pè mí lóye ó ní òun lòún lídìí nǹkan tó ṣẹlẹ̀ nínú ọjà yẹn Tom Jones DPO Tom Jones ṣì wà ń bẹ̀ ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tó ń sọ. ó wà wọ́n àwọn kan máa gbé <laughs> ẹjọ́ ká ẹ múra dáadáa o ẹ múra bí ọ̀rẹ́ ọ̀rẹ́. tọ́jú ara ẹ̀ wọṣọ lásìkò jẹun lásìkò ra ọ́ìlì yìí ọ́ìlì tó wà lọ́wọ́ mi rà lásìkò mò ń ta California Paradise City gbèmí kó ra ilẹ̀ fún ara ẹ̀ àwọn ọmọ ẹ̀ gbogbo owó tó ń dá lórí social media yẹn ègún ló fi ń fà sórí ara àtàwọn ọmọ ẹ̀ gbogbo àwọn tó ń gbèjà lórí social media yẹn ègún tó korò ló fi ń fà sórí ara àtàwọn àwọn ọmọ ẹ̀ o ò mọbi tí johnny mi ti bẹ̀rẹ̀ o ò mọbi tán ti ń fa abẹ́rẹ́ gún mi o ò mọye ìgbà tí mo ti rí kú face to face tó jẹ́ pé ọlọ́run ló ń fà mí lọ I keep warning you tí post very dark man kò kàn yín ohun tó ní kálukú bá ṣe ló máa gbà tí n bá ṣèkà àbí ọlọ́run rí mi àmọ́ tó bá jẹ́ pé mi náà fight back ni ọlọ́run rí mi. má dá sọ̀rọ̀ social media má tẹ̀lé gist lover lọ pààyàn mo sọ fún ẹ mo sọ fún ẹ ìyàwó arákùnrin yìí ló ṣe aṣọ lójú mi fọlá dẹ̀ wà nínú ìdúmàtà fọlá wà ní Tom Jones lọ́jọ́ tó ń kígbe olè mi lórí. tí ọwọ́ ọwọ́ Gistlover bá mọ́ I am challenging Lagos State I am challenging the DPP to look into the evidence tó wà nílẹ̀ against àwọn people yìí. ọlọ́run lè ti torí ọmọ òkókó payé rẹ́ sáìn ẹlẹ́rí ní Tom Jones yẹn. so àwọn tó wá lọ dènà dèmí ìyàwó ọ̀rẹ́ Mr. Lawal ìyẹn ọ̀rẹ́ tóun àti Fọlá ti jọ ń pláànù. No wọ́n ṣe máa gbé òkú ọ̀tá Mr. Lawal òun ló tún wá lọ pariwo olè. ẹ jẹ́ ká. ọlọ́ní nǹkan ni o. ẹlẹ́wà àwọn làmínú ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá. kò kí ń ṣe gbogbo èèyàn tó ń sáré fún pé kébi má pa ló ń sáré kó má kúkú òjijì fún ẹ I cannot get over this man For Fọláṣadé Sàríù and this man's wife tó pariwo lè yé mi lórí nínú ọjà tó ṣí nìkan bù mí gbogbo wípé ó ṣe fake transfer ó ṣe reverse transfer ó lọ jalè àwọn tó orchestrate ẹ̀ rí àwọn lè gbọ́ now ẹ jẹ́ ká gbọ́ nínú Èkó Òdùmátà ẹ jẹ́ ká gbọ́ nígbà tí pariwo lè ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́. ọmọ ṣe pẹtẹpẹ jò ó àbí ẹyẹ ọmọ jò ìjọba ọmọ jò ọlọ́jà ṣòwò ó jẹ́ ń parọ́ ó jẹ́ ń parọ́. No, ẹ gbọ́dọ̀ nǹkan ṣe é sọ́dọ̀ àwọn ènìyàn tó wọ̀. Yóò wá sílẹ̀ lọ́wọ́. Yóò wá sílẹ̀ lọ́wọ́. lójú èwo ní kò ó bẹ̀ pé kí ni. gbogbo ti bẹ̀ mí yìí is a plan work bẹ́ẹ̀ pé kí ni bẹ́ẹ̀ pé ò gba owó bẹ́ẹ̀ pé kí ni bẹ́ẹ̀ pé transfer yẹn ò true bẹ́ẹ̀ pé kí ni bẹ́ẹ̀ pé pé ẹ̀ ń ta gold lẹ́yìn tẹ́ ti jọ plan bó ṣe ń bọ̀ wá gbé òkú ọ̀tá Mr. Lawal látọjú window kí ni mò ń bẹ̀ yín fún? ẹ máa gbọ́. a máa post ìyá ẹ a máa post ẹ gbọ́. pariwo ninety k yẹn ìyẹn ìyàwó ọ̀rẹ́ aláàjì tí àwọn àti Fọlájọ ń sọ̀rọ̀ tí wọ́n jọ imagine pé kọ́ta Mr. Lawal ló kú kọ́ wá gbé òkú ẹ̀ kọjá ìyàwó léwu nìyẹn ìyẹn ni tó best èmi àtọkọ mi lọ́jọ́ ìgbéyàwó ìyàwó léwu nìyẹn ìyàwó léwu nìyẹn ẹ máa gbọ́ tí ó jọ sí lọ́wọ́ ọgbà ọ̀rẹ́ sọ fún yín ẹ̀ ń bá mi jiyàn mo ní Lizzy ni ìyàwó lè wọ̀nyí. ìyàwó lè mú mi ẹ jẹ́ ń pààrọ̀ aṣọ. kéèsì tí DPP kọ lẹ́tà pé kan yọ kúrò ní kóòtù táṣírí Gistlover má bàa tú nìyẹn torí táṣírí Gistlover bá tú Gistlover gbé àṣírí DPP àtàwọn olóṣèlú kan síta. ṣó ti ń yé eyín ṣó ti ń yé yín bẹ́ẹ̀ yẹn ṣó ti ń yé yín gbogbo ẹ̀yin tẹ̀ ń bú mi ní Instagram bó lẹ wá sá lọ àwọn wá dà báyìí ooo ṣàwámà gbogbo àwọn tó ń bú mi dà ní Instagram Sunday pọ̀ gan-an this is a lesson this is a lesson raise your shoulder stand tall. tí wọ́n bá ṣàbùrú fún ẹ tán bá jẹ lọ mo ṣe máa yí sẹ́ padà ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Àwa kí bá ń pe kí lorúkọ ẹ wà ìyàwó ẹni tó best wa lọ́jọ́ wedding wa òun ló lead tó ń sọ oríṣiríṣi yẹn mo wá challenge Nigerian police mo challenge Nigerian government mo challenge DPP mo challenge Lagos State Ministry of Justice bring this case back to court and do your thorough investigation the world need to know What happened? ẹ connect ẹ pẹ̀lú ti Mohbad Mohbad lọ sí pati Mohbad lọ sí pati Mohbad jà Mohbad délé Gistlover sọ fún wa pé òun rí ẹni. Gistlover sọ fún wa wípé Gistlover post fídíò èèyàn kan sọ pé òun rí Mohbad tó fẹsẹ̀ rìn wọlé meanwhile inú ilé ni Mohbad kú sí until the Lagos State government find deem it fit to return this case until tẹ́ ba return case kẹ́ ṣe thorough investigation. Mm olúwa o olúwa olúwa. Lizzy Anjorin Lawal ṣe ń gbọ́ ń gbọ́. ìtọ́ tún wà gan tán ní asẹ́ẹ̀tì ẹ̀ ẹ jẹ́ kí n wá yẹn lọ ó ní asẹ́ẹ̀tì ẹ̀ ó ní asẹ́ẹ̀tì ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ tán ẹ má gbàgbé pé ìyàwó ọ̀rẹ́ Mr Lawal tó best wa tó bímọ fún ọ̀rẹ́ Mr Lawal ẹ má gbàgbé pé òun ló ṣe aṣọ lójú mi o fọlá ṣadé sàríyù ọmọ lálùdé wà nínú ọjà ń bẹ lọ́jọ́ yẹn so ẹ hmm. máa bọ̀ ẹja máa pílẹ̀ díẹ̀díẹ̀ ẹja kọ́kọ́ pílẹ̀ lè. ọmọ ìjọba ẹ̀dẹ́gbẹ̀ ọ̀rí ẹ̀rọ ọ̀rọ̀ ìjọba ìjọba ọlọ́jà ṣòwò ó jẹ́ ń parọ́ ó jẹ́ ń parọ́. No, ẹ gbọ́dọ̀ kan ṣe é sọ́dọ̀ àwọn ènìyàn tó wọ́n. Ọgbọ́n jẹ pẹtẹpẹ, ọ̀bí ẹ̀rọ ọlọ́jà ṣọ̀hún ó jẹ́ ń parọ́ ó jẹ́ ń parọ́. ẹ jẹ́ kí n wò bóyá màá ti àṣẹ́ẹ̀tì ẹ̀ sílẹ̀ ní àṣẹ́ẹ̀tì sílẹ̀ ní àṣẹ́ẹ̀tì ẹ̀. ẹnu ṣe ọmọ bàbá jẹ́ jẹ́jẹ́ ẹnu ṣe ọdún búdíjì lẹ́kọ̀ọ́ yẹ́ ẹ̀ á sì

ẹ máa gbọ́ kí lẹ gbọ́. padà sí ìyá ẹ̀. until Nigerian police deem it fit to return this case back to court and the DPP return this case back to court. We will continue to talk about it. No going back. Until Lagos State government deem fit. We have all evidences here. All evidences. Assets here. Yeah. ẹ̀. Ẹ jẹ́ n play kẹ́ gbọ́. Ẹ má wọlé o padà sí ilé padà sí ilé. àṣẹ tiẹ̀ ìyá ẹ̀ náà ẹ jẹ́ ká wá padà sí ibi ẹ jẹ́ ká padà sí ibi èwo lè bóyá mo ti wá fún wọn náà ìwọ̀n rí àbí mo because àbí gbogbo voice note Fọlá tẹ̀ ń gbọ́ látàárọ̀ ṣé Fọlá sọ pé òun jà wèrè kan sọ pé you are playing the music which music. which music so music lele tí mo play ìwọ tó sọ wípé hope this was over irú báyà ṣẹlẹ̀ sí ẹ irú báyà ṣẹlẹ̀ sí ẹ mi ò ṣe fọlá mi ò bá fọlá jà gist lover purposely hired fọlá. lover purposely hired Fola. And until the police investigate ìwọ tó sọ pé Lizzy o lólùbáwí o máa ṣánkú tọmọtọmọ ẹni tó bá bígbọ mo máa ṣánkú tọmọtọmọ ẹ O dùn yín àbí ó pẹpẹ rí o máa ṣánkú tọmọtọmọ ẹ o máa ṣánkú tọmọtọmọ ẹ ń rèé so Gistlover awo títí ó wò pé ninety one thousand naira ẹja fi rí dínkù ẹ Fọláṣadé Sàríyù ó wà nínú Èkó Dùmàtà ìtorí ẹ̀ náà ṣe lọ ra petrol àti táyà láti dáná sun until Lagos State tẹ́ ẹ bá investigate mata yẹn ẹ ti gbọ́ so ìwọ olórí burúkú ìwọ olórí burúkú tó wá sọ pé mo ń bọ̀ o olòṣì olórí burúkú ẹ̀ mo ń dáná ṣó ti ń yé yín báyìí mo ń bọ̀ mo ń bọ̀ post aṣẹ́wó tó re Libya yìí ṣé post yìí ti yé yín nísìn ṣé post yìí ti yé yín nísìn gaslighting trying so hard to divert people from corona inquest Gistlover ìwọ ni kò bọ́ síta ìwọ ni kò bọ́ síta. Madam Lizzie, they can't investigate until you find with. ṣé mọ̀ pé DPP ló yọ DPP náà lo máa pè padà or governor lo máa pè kéèsì padà thank you Olúṣeun thank you. little body Ati ti ṣe yẹn sẹ́ẹ̀ even gbà tí kéèsì yẹn wà nínú court tí wọ́n gbé lọ sọ́dọ̀ DPP we filed some petitions to DPP ẹ mọ̀ wípé ṣebí DPP ló gbé bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n DPP ló gbé bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n now even without filing any any document let the Lagos state we are challenging them let them investigate this matter alice gbogbo wa la gbọ́ ń sìn fọlá ni ẹ má bulí Lizzy o ẹ má bulí anybody ẹja tuntun gbọ́ ẹjẹ́ àtúngbọ̀ à ń kẹ́kọ̀ọ́ ni abẹ́yìn ò kẹ́kọ̀ọ́ ṣé ẹ̀yin ò kẹ́kọ̀ọ́ ṣé ẹ̀yin ò kẹ́kọ̀ọ́ torí àwa kẹ́kọ̀ọ́ àwa kẹ́kọ̀ọ́ ẹjẹ́ àtúngbọ̀ padà ẹjẹ́ àtún lè gbọ́. ẹ ló sàn. yàrá sà. sà. ẹjẹ́ àtún lè kọ́. ẹ kọ́ rẹ̀ sà. ẹ kọ́ rẹ̀. yes sir. i'm not even sure all these top officials see all the they saw it ah, all the top officials saw it all the ah, ah. top officials they saw it they all of them are afraid of this lover kó má bàa gbàṣírí wọn síta. òun náà wá sọ pé òun sáré lọ ra nǹkan fún òun padà bọ̀ máa tó bá dé kó pè mí òun ló pè mí sí pé òun ti dé kí máa bọ̀ ní ìdẹ́rí by this time ní ibẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ wọ́n ń jìnnà jù tèmi. ẹ eh, they want me to keep quiet. sọ̀nà ni ibẹ̀ ti jìnnà jù. ìyàwó lè máa yí lẹni tí ṣọ́ọ̀bù ẹ̀ nẹ́ẹ̀sì tí bọ̀bọ̀ tí mo rajà lọ́wọ́ ẹ̀ ìyàwó ilé ẹ̀ ni DPP àwọn èèyàn ti lọ bá DPP DPP sọ pé nígbà tọ́lọ́pàá ń gbé case file wa, pé ọlọ́pàá ò fi nǹkan tó ṣẹlẹ̀ nínú ọjà dúmàtà sínú case file kọtí DPP sọ nìyẹn ṣé bẹ́ẹ̀ ń gbọ́ náà a set ẹ̀ up ẹ̀ ń gbọ́ náà a set ẹ̀ up ìyá ẹ̀ òun dẹ̀ lélẹ̀ fọ́tò lady mò ń bọ̀ fọ́tò lady tó òun rèé ìyàwó máa yẹn rèé fọ́tò ẹ wo ok ẹ wo ẹni tó ní mo wá jí ninety one thousand ẹ wo ṣọ́ọ̀bù ẹ̀ ẹ wo ẹni tó ní mo wá jí ninety one thousand òun rèé. Gistlover ṣì ń ọ̀pẹ́rẹ́tì ta ló sọ pé Gistlover will exist gbogbo àwọn pages ẹ̀ ló ṣì ń ọ̀pẹ́rẹ́tì ẹ má máa sọ bẹ́ẹ̀ ó kú sáyé ni ayé ò tẹ̀lé mọ́ ayé ti rú òótọ́ òun rèé ìyàwó lè má yẹn rèé tó kígbe now look at this woman ẹ wò ó ìyàwó lè má yẹn rèé tóun àti Fọlájọ mọ̀ kí aláàjì ìyàwó lè rèé ẹ ṣáà rí òun rèé face face of Kafaya the blackmailer who remove Lizzy Anjorin hijab now at large two weeks lọ́lọ́pàá fi wà moment tọ́lọ́pàá mu wọ́n dẹ̀ ka nínú fóònù ẹ̀ bó ṣe text èèyàn tíyẹn sọ fún pé kí ló ṣẹlẹ̀ ó lóun lòún yọ ìjáàbù lórí mi òun lòún kígbe olè lé mi lórí ọjọ́ ẹ̀ náà lọ sí DPP nígbà tó lọ sí DPP a lẹ́tà sí DPP a fi gbogbo fídíò yẹn sí. Si the only thing tó fi sá òun ni convention lady yìí òun ni